la fi kọ́gbọ́n. Hmm. ilé ayé yìí kò jẹ́ nǹkan. ilé ayé yìí kò tó nǹkan. ilé ayé yìí kò yẹ nìkan. àwọn tó tún yẹ kò tó nǹkan. olúkálùkù gbìyànjú àti jẹ́ nǹkan. àràgbélayé ọ̀ àràgbélayé ẹ dákun ẹ wá gbọ́n kàn sí kan ẹ̀yin èèyàn mi bọ́kùnkùn ń bàkùn kò pẹ́ kọ́ nínú máa mọ̀nú. àwa èèyàn ní ká má bìíra wa àwa la mọ bí a fòṣù pa àná mi dán. ènìyàn ní ká sá fún ọ ẹ̀yin màmá ga ọ òun sọlọ́gbọ́n kan ká máa wò yẹ ó nígbẹ̀yàn. ilé ayé yìí kò má jẹ́ nìkan má yẹ nìkan kò yẹ nìkan kò tún yẹ kò tó nǹkan olúkálùkù gbìyànjú àti jẹ́ nǹkan àràgbẹ̀láyé ọ̀ ṣínà ìràwọ̀ àràgbẹ̀láyé jẹ́. inú ọkùnkùn yẹn ń gbẹ́. ìmọ̀lẹ̀ dà ọ́ ta ni yóò tán. kí ni wọ́n fi tọ̀sẹ̀ sí náà owó gbígbọ́ làmọ́ kó dì sáà Thank you very much. Thank you very much. Thank you very much. Thank you. God bless you. Thank you very oh. much. Oh, oh. God bless you. Thank you very much kí ni àṣírí tó fi di pé dáyàtọ̀ láàrin àwọn doctors tó kù. mo dáyàtọ̀ oh i'll take that as a compliment thank you very much but ẹ wò kò sí àṣírí kankan o ọlọ́run náà ni àti wípé tíyàn bá ṣe iṣẹ́ gẹ́gẹ́ bí iṣẹ́ àwọn èèyàn tí ìwọ̀n èèyàn ti ẹ̀rọ wípé wọ́n ń wo èèyàn wọ́n máa notice wọ́n dẹ̀ máa appreciate èèyàn so uh, that's all I can say about that thank you very much. Um, doctor ẹ jọ̀ọ́ ẹ má bínú a wípé gbogbo bí ayẹyẹ ṣe ń lọ lọ́wọ́ ààrẹ ọkùnrin kankan pẹ̀lú yín àtọ. oh thank you very much i appreciate that but on that note fiance mi ò sí around at the moment he is abroad otherwise yeah. he would be here. Uh, yes o na abroad o ní eastern texas automobile ten eleven òun ọkàn rí. sorry ma but a mọ̀ pé ìyá yín ṣì wà láyé lókìlì tí wọn ò sí níbàyìí lẹ́nu. mo ẹjọ́ ṣe lè ṣàlàyé fún wa ní reason why tó ṣe sí níbàyìí lẹ́nu. I've had enough questions. Hey Jojo, hey jọ̀ọ́ jàre. What what are they saying? Ẹ ẹ ẹ wo ẹ má bínú tẹ bá ní further questions ẹ ẹ pẹ́ ẹ̀ down tẹ́mi bá ti rí màá reply màá wá forward ẹ̀ sí mi ṣẹ́ gbọ́. Not up. Ṣé máa béèrè ìwé question? Ẹ dákun ẹ wá gbọ́n kàn sí kan ẹ̀yin èèyàn mi bọ́kùnkùn bákùn kò pé kó nínú máa mọ̀nú. àwa èèyàn ní ká má bìíra wa àwa la mọ bí a fòṣùpá àná mi dé o. tán bá ní kálánú àwọn bí ẹ̀gbin àwọn bí èṣù nínú èèyàn ènìyàn ní kásá fún ọ ẹ̀yin màmá ga ọ òun sọlọ́gbọ́n kọ́ ká máa wòye ó dìgbẹ̀yìn o. ilé ayé yìí kò jẹ́ nǹkan. kò má jẹ́ nǹkan. ilé ayé yìí kò jẹ́ nǹkan. ilé ayé yìí kò yẹ nìkan. kò tún yẹ kò tó nǹkan. olúkálùkù gbìyànjú àti jẹ́ nǹkan. àrùn àgbẹ̀láyé o. ṣíná ìràwọ̀. nínú òkùnkùn láyé ń gbé ìmọ́lẹ̀ dá ọ ta ni yóò tàn mọ́lẹ̀ sí o ẹ̀pẹ́ kan wáwé àwọn máa ní àwèrè o torí wèrè ó dùn ọ̀rọ̀ yẹn bí ọmọ o ó ìgbẹ̀yìn ká tó mọ̀ ọ̀rọ̀ ìta kọ́ńkọ́ ta ló mọ ìlú. ayé yìí kò jẹ́ nǹkan. ilé ayé yìí kò tọ́ nǹkan. ilé ayé yìí kò yẹ nìkan. ó sọ lọ́gbọ̀n mi lẹ́ kò tọ́. kò ah, mo fẹ́ bẹ̀ ẹ́ kó má bínú lórí ọ̀rọ̀ tó bẹ̀ sọ̀rọ̀ kó má dàbí ẹni pé mo ṣe àròjọ how far ló ti lọ nípa story ah, Dr. Adérónkẹ́. Well from an unreliable source. The facts mo gather. Mo rí wípé ìyá mi Sadé Rọ́kẹ́tà ń sọ̀rọ̀ ẹ̀. Wọ́n ní brain touch. But me too really get facts in London. But to my own findings, mo rí pé wọ́n yá ọ̀rọ̀ pé kò. Kò tún tra láti ṣàlàyé fún mi nísìnyí pé mo ní mental problem that is my point because tó bá yẹ kó tiẹ̀ ní mẹ́ta problem bá a lè ṣe jọ mọ̀ wípé wọ́n ní dókítà yẹn kú kan ṣùgbọ́n yẹ kó wò ó sàn mà tó wà ní mẹ́ta problem báyìí tó ṣe ń gbé pamọ́. àkó àbínú níbi tí story yìí dé mo ní interest. it is my story. kó wà ní I am here to give you maximum support. Well, no problem. Tó bá lè di mi She must be pé èmi ò maybe I mean as old as I am. No, baby don't don't don't go there baby mo like it hospital you go you are the best You're a good doctor and our oh, patients you go they can do without you Only dey hard to survive. Yes, in as much as I love my patients, I I I am weak. Spirit I'm weak. Ah. Relax. Oh, oh no, patient. Oh normal, normal patient ìmọ̀lẹ̀ dà ọ́ ta ni yóò tán ẹ̀sìn ẹ̀pẹ́ kọ́ àwẹ̀. àwọn máa ní àwẹ̀rẹ̀ o. kí ló mú wa yìí lọ jáde síta ẹ ti dùn ẹ̀yìn mo ní kó jáde má fọ́ọ̀kì mọ́ ló yọ ah, ọ̀dọ́ ọba mo ní kó jáde síta bó síta yìí báyìí jáde má bọ́ta má bọ́ta má fọ́ bọ́ta sí tẹ̀ mọ́ kí ni búlọ̀ mẹ́nu. fọ́ọ̀gì mọ́ ìjà ìyàlá tó bá ti bẹ́ẹ̀rẹ̀ tó wá síbi ìwọ tó wá bí jẹ́ kí rí ẹ́ bíbá ìwádìí kan tó máa fojú ẹ̀ rí akílódọ́ọ̀sì ah, ìbàdàn ọlọ́run tún mú ẹ fún un. má sọ fún mi torí bóyá torí condition ìyàwó ẹ̀ ló tún fẹ́ pa ibi iṣẹ́ jẹ. torí ẹ ni o. ó ṣe pé Bobby. Bobby ti lọ ṣe course ní US oh. so mo fẹ́ for opportunity ẹ gbé ìyàwó mi náà lọ sódà èmi náà lè sinmi kí n tó padà wá torí pé wàhálà àwọn pípì tiẹ̀ ti pọ̀ àwọn wèrè tí èèyàn tọ́jú ń bí ojoojúmọ́ ló ń fún wọn wàhálà. ṣọ́ọ̀dì èmi àti adéròǹkẹ́ la jọ ń sọ̀rọ̀. tó bá yá sí wa sọ pé wọn ò gbé ẹ dání láti lọ jẹun ẹ adéròǹkẹ́ kí ni òwò àtàrí kílẹ̀ jọ dàpọ̀ gan-an kílẹ̀ tún rí jọ sọ. à ń sọ̀rọ̀ pa ọ́fíìsì wa náà ni. ẹ dùnú kí ló yẹ pé ah, ọlọ́rọ̀ àbẹ́tí dìdì ó máa gbọ́n tó sọ ẹ jọ gbogbo àwọn tá a dúró ṣáàṣẹ dókítà. we are all doctors. ó yẹ kí ọ̀rọ̀ adéròǹkẹ́ ẹnì kan náà náà máa ń rí sọ. So ọ̀rọ̀ ẹnìkan ló ń gbà yìí ní psychiatric hospital yìí. wo adérónkẹ́ ó kàn wá fortunate ni ọlọ́run kò gbà fún ni meanwhile ó ń ṣiṣẹ́ títí ẹ̀ ọlọ́run gbà fún àwa náà dẹ̀ ní ó máa ń sọ̀rọ̀ wa náà tá a bá ṣiṣẹ́ ó máa ń sọ pé àwa náà wọ̀ ọ̀kẹ́ náà. kìí ọlọ́run gbà fún ni ọlọ́run ò gbà fáwa dr túnjí màá kúrò rà tán báwo ni wọn ọlọ́run gbà fáwa. wọ́n sọ̀rọ̀ bí obìnrin ẹ wo ẹ jẹ́ ká lọ jàre. You're a popular person. Ìyàwó ẹ̀ náà Dr. Aderoke ọ̀nà popular kan. Nínú àwọn tó máa ń wo àwọn alárùn ọpọlọ sàn lórílẹ̀-èdè, kò sí ẹni tí ó mọ̀ pé ìyàwó ẹ̀ jẹ́ nọ́mbà one nù. Now, kí wá ní wọ́n ti máa gbọ́ káàkiri? Sí, ó dà pé òun orúmọ̀ tó ń lọ káàkiri ṣá. As an entertainer, I will tell you the facts rumors tá à ń gbọ́ káàkiri ni pé èyí màmá ìyàwó ẹ̀ ìyàwó ọmọ tó wà. Bíọ́dún x this talk. jama kí n fi yẹn lẹ how to think of this if any praise man should walk up to you and start asking you pé bó ni mo dá irú ẹ wá kí ló fẹ́ sọ fún wọn. ok kí la máa ṣe sí báyìí. èmi ò mọ èmi ò mọ ọkọ tó lè ṣe o i'm only trying to tell you. Just try and call your wife. Sit her down. Then pass on. Kí ló wọ́n sin kó tó wá di nǹkan tí ò lè ṣe à ń dùn mọ́. So try and call her. Kó bá sọ̀rọ̀. Ó dà kí n bọ̀dọ̀ máa ṣe tó sọ sìn. Máa ṣe bó sọ yìí máa ṣe. Mr. Davia, yọdún, ó ṣe gan. Wọ́n àwọn ọmọ ilé náà. Ilé ẹ̀yẹ́ wọ́n ṣe kó dé ìmọ̀ ṣẹ́ka bóyá so that's the reason tó máa ṣe sọ pé ọ̀dọ̀ wa nìkan kò wà. ó dẹ̀ mọ̀ ẹ́ pé Dr. Ronke ambassador state yìí so i'm sure that's the reason tó máa ṣe ní kọ́kọ́ àwọn pípín yẹn wá. I mean. Eh, tó tiẹ̀ tún wá jẹ́ wípé àìdíà Dr. Ronke ni. Ah, wọn náà sọ bẹ́ẹ̀ advice kan tí kò máa fún gbogbo yín ni pé ẹ lọ gbáradì dáadáa nítorí tó bá máa kó àwọn àlejò yín dé <laughs> ẹ ṣiṣẹ́ ẹ tún túnṣẹ́ ṣe òun rẹ̀ rí àbí. nǹkan tí wọ́n sọ ní eh, conference meet tá a lọ lánàá àwọn government wò náà. Hmm. wọ́n ní kọ́kọ́ gba àwọn wèrè tó wà lójú títí kúrò ni <laughs> mo dẹ̀ mọ̀ pé dr adéròǹkẹ́ máa mọ̀ pẹ́. ó máa mọ̀ ń pẹ́ ó máa mọ̀ ń pẹ́ seems ti àwọn government tó ní support ó wà okay and is advisable àwọn tó máa ń múra ńlé tó kọ́ máa ń múra jágajàga jáde ọ̀ ìwọ mechanic tó fẹ́ lọ ra spare part tó wá ń rìnrìn gbèrègbèrè tó bá rìn tó mọ bó ṣe ń rìn báyìí that means pé o máa bá rẹ ní psychiatric hospital ní straight. ẹ ẹ but um, fine wọn nìkan kó gbọ́n wọn wèrè tó wà lójú títí kúrò àyìn tí ò múra dáadáa gbogbo ẹ but ẹni tó bá ti lè identify ara ẹ máa free kì í ṣe pé bóyá kíní bọ̀ gbọ̀n tó bá ti ń rìn gbèrègbèrè bóyá àwọn múra dáadáa tọkọ ṣàjọ wèrè wọn gba everybody pamọ́. <laughs> that means pé Dr. Adérónkẹ́ ó ní iṣẹ́ púpọ̀ láti ṣàtàwọn colleagues ẹ̀. Ah. <laughs> wọ́n kú àlejò. no be small thing no be small thing no doctor in time, no no no no n try n try oh she's really trying. ó jà máa lọ. ìmọ̀lẹ̀ dà ọ́ ta ni yóò tán ọmọ lẹ̀ sí o ẹ pẹ́ kọ́ àwé a ò máa ní àwèrè o torí wèrè ó dùn ọ̀rọ̀ yẹn bí ọmọ o ó di ká tó mọ ọ̀rọ̀ ìta kọ́kọ́ ló. ìtọ́jú àti jẹ́ nǹkan àràgbéláyé ọ̀ ṣínà ìràwọ̀ àràgbéláyé jẹ́. Àbúké rẹ̀ bù. Ìgbówó ni ó yẹ bàbá yìí. Wà irú lòun ò tẹ́rì, ògiri lòun ò dúbẹ́. Bẹ́ẹ̀ sọ́dẹ̀ gbọ́n náà nù. Ẹ̀yin lẹ sọ́dẹ̀ gbọ́n. I'm going to mí mo sọ lè fún yẹn bàbá rẹ. ẹni kan ṣe rí yàgò tí torí ṣí ṣọ́ọ̀bù síbí báyìí ó máa ké kúta bá mi láàárọ̀ monde ẹ mo dẹ̀ gbàdúrà kí n tó ṣílẹ̀kùn láàárọ̀ ẹ mo gbàdúrà náà. Thank you.

bá mi kí táyé táyé mẹ́kò ẹja tó kákò ikú ló mẹ́ja kákò ìyá ìmọ̀ràn lọ́mú ara mi dẹ́bu máa sọ bó ṣe máa ń bẹ̀rẹ̀ rìn yẹn bó ṣe máa ń rí yẹn pọ̀ nkúṣẹ́ ìyá ẹ̀rọ lọ́wọ́ ara mi dẹ́bu máa sọ olóṣì kò dìrùn mú o kò dìrùn máa jẹ. o ṣàkíyèsí pé wèrè ti wá pọ̀ gan-an bíbá yín sìn. Yeah, I'm on notice. ẹ wo broda ẹ má jẹ́ kí kúrọ́ tó wéèrè pọ̀ níbi wọ́n pọ̀ wọ́n yàgbọ́ turu ẹni lè jẹ́ kí wéèrè dẹ̀ pọ̀ níbi òun náà ń pè ní gọ́vnà ẹni gọ́vnà Ambode bí wọ́n fẹ́ rí wéèrè kankan àti wéèrè àti mẹkáníkì rẹ̀ jẹ́ sọ fún ọ̀sọ́fọ́ kó lára àrùn adadi pọ̀ kó dé òyìnbó ẹ má ṣe kí ló mọ́ máa dírẹ́sì ẹni àwọn ọmọ akó wọn mọ títí o dédé wọn má kó sunmọ́tò òun rèwè fi wéèrè fi pọ̀ ẹ̀kẹ́ kúrò ní ìjẹ̀dẹ̀ kó ẹ̀ ń bọ́lẹ̀ ní bakery bus stop ní along joseph oníyan kan níbẹ̀ ó máa ń gbéraga tẹ́lẹ̀ di patient orúkọ rẹ̀ receptionist yàn but náà lọ́run ti gbé ghana yìí kò tí sọ pàkọ́ sẹ́yìn kò tí sọ fọ òun náà manager àmọ́ bá a ṣe máa sọ̀rọ̀ rẹ̀ àmọ́ ah, ẹ máa ṣe dáadáa ẹ máa ṣe dáadáa ẹ máa kẹ́hìndẹ́sì ẹni à wọ́n máa kó ẹni títí o we want lagos clean because it tẹ̀síwájú èkó ó ṣe kiri ó jẹ́ nínú ogun ó jẹ́ nínú ogun ṣàǹgbọ́. pa uh, personal assistant. ẹ wo èmi àti yín ní ọ̀rọ̀ tá sọ. ọ̀rọ̀ ẹ jọ̀ṣọ́ náà ẹ wo nu personal uh, assistant because one fifty thousand is okay for me. cash. yes cash mi fẹ́ transfer àbí kí n dẹ́nu pos ẹ jẹ́ gbé pos gbà. ẹ ẹ mọ̀ kò tó ṣẹlẹ̀ ẹ má wọrí ẹni tí ẹ bá fẹ́. ẹrù ẹ dẹ́ pa mi ṣá ẹrù ẹ pa mi o ọ̀rọ̀ ọ̀run ẹ bẹ́ẹ̀ náà mi ṣe rí kó sì ní ọ̀rọ̀ eh, yẹrẹ ọ̀gá yẹrẹ ọ̀gá ti yá wéré o wọ́n ti ya wèrè wèrè wọn dẹ́rẹ̀ ó ti nẹ kọ́ńbọ́ọ̀dù nù wèrè jẹ́ sọ́kọ́ ti jà sọ́jà gidi gan ọ̀ sọ. Um, pa hmm? nínú àwọn àlàyé tẹ́ ṣe fún wa ẹ jẹ́ kó yé wa wípé ọ̀gá yín wọ́n lè má lè wo ibà bóyá kéré mọ́ àmọ́ kéèyàn ya wèrè láti ọdún tó pẹ́ pé wọ́n máa wò ah, ah. kí ló wá dé tó yẹ pé wọ́n lè tọ́jú màmá àti tiwọn fúnra wọn. ìyá ẹrẹ tún padà sẹ́yìn nílà ìgbẹ́ ṣe ń padà sẹ́yìn lóòótọ́ ọ̀gá ẹni ran special light lè lórí sọfọ kọ́ máa treat àwọn ènìyàn okay for example ẹ jẹ́ kí n sọfọ ẹni è wọ́n ṣe báyìí wọ́n ná hiv àbí malaria ní wọn dẹ́dọ̀ ọ̀dọ̀ wa àṣẹ hospital wọn wá sọ́dọ̀ ni wọn fẹ́ ní ní injection ara wọn aya àmọ́ ẹni rẹ̀ ènìyàn bá rí lónìí ẹ má sọfọ òun fẹ́ take care ní yèrè ọjà náà ti jà sọjà nǹkan náà ti wọ gbòòrò lọ bí mi ṣe ń sọ̀rọ̀ yèrè ọjà irú yèrè ọjà máa wà kó nìyàn wọ dáadáa wọn lè ti dé sẹ́yìn kán lọ sí sẹ́yìn wọn á lọ sí Ṣakí from Ṣakí wọn ní lọ sí Ọ̀yọ́ nílọra níbi roundabout ọ̀dọ̀ ọba kán kúrò níbẹ̀ wọn á lọ sí Ìbàdàn láti Ìbàdàn wọn á lọ sí Abẹ́òkúta ibi wọn bá parí ẹ̀sìn Ìjẹ̀bú nílì ìṣàn náà dọ̀yẹ fún bí wọn máa kí wọn sọ fún mọ wá o mọ wá níbẹ̀ òwò ẹjọ́ o èmi ń ra o. bí ẹ ẹ tó ń jẹ kó yẹ wá ń sìn ni pé ìyá ọ̀gá ti já sọ́jà ẹ sọjà nìkan ó ti já sí gbòòrò ó ti já sí gbòòrò ẹni tí ì sọ́wọ́ kí n parí nọ́nà gan mi lè máa kí wọn tó sọ wọn fẹ̀jẹ̀ kán mọ̀ sọ fún kọ́ọ̀dù rẹ̀ tífítì ọ̀nà àárín ẹni ṣé wọ́n sọ fún ọwọ́ èrè dùn wò àwọn èsè bí nọmọ. mo láìkí yín lọ. ẹ yẹn kan. Hmm? ẹ one month. I like talking. ah mi like talking. ẹ jẹ́ kó ṣe ní chicken. fún káwọ́ náà máa fún. dẹ àwọn tẹ̀lé dókítà wọn máa fún ẹ ní refino àti codeine. yà á láyà yà á láyà. I won't do that for you. Yeah, I won't lie to you. lórí borí cockroach borí ọ̀ṣẹ́ tóbi àmọ́ mo fẹ́ rẹ̀ flọ́rọ̀ pẹ̀lú pẹ̀lú pẹ̀lú codeine ẹ yà tẹ̀lé ẹ yà lọ fún ní ẹ fún àti kò dé ẹ yà tẹ̀lé ẹ mm, mm, fún ẹ má wọ̀ ẹ. I love you. Ẹ̀nà mú wọlé kó lọ fún yẹn fún àti kò dín. Ẹ̀nà máa wọ̀ yóò I love you. Thank you, doctor. Yeah. Thank you very much. get tired. Just give me that floor. Òye tí ó fẹ́ gbà bẹ́ẹ̀. Báyọ̀ á sì tó bá ní kó má mú un those hard drugs. It's dangerous. You watch yourself again. Ah, doctor, bowl everything. Fine. All right. Doctor, I'll be okay. Phone in the office later, kọ́nà àbọ̀ mi wá gbé o. Phone me, All right. Um, Ìjẹ̀bú pè mí. Okay. Ó nígbà tí òun try láti pe nọ́mbà ẹ̀ tí ò pay ló ń fi pè mí. Uh, ó náà rí mọ́mí take permission That's lọ gbé wọn. Mommy me. Yeah. rí wọn bì kan. Ìyàwó ní ìyàwó lè jojo. Jọ̀jọ̀jọ̀jọ̀ fún mi ní hello no no no òun kọ́ ló ń sọ̀rọ̀ Rónkẹ́ ló ń sọ̀rọ̀ báwo ń anyway my my má bother má gbé wọn bọ̀ lọ́sítún sìn right away please ó ṣe ó ṣe gan. ah Adérónkẹ́ ṣé o gbàgbọ́ ọ̀rọ̀ I just. ẹ kò sí problem ayé ìmọ̀lẹ̀ ta ni yóò tán mọ̀lẹ́ sí o ẹ̀pẹ́ kọ́ àwẹ̀. àwọn máa ní àwẹ̀rẹ̀ o torí wẹ̀rẹ̀ ó dùn ó lè bí ọmọ o ó lè gbẹ̀yìn ká tó mọ̀ ọ̀rọ̀ ìtakò. iye ológun ẹ ní ogun come today come tomorrow. òrìṣà mi fi bílẹ̀ yé mi lè Ye yé mi wà ṣeré ya, yá ajá kọ́mọ gírí wò ó yá ó yá dábù mi ẹ nílẹ̀ yé mi o péjọ mẹ́ta nílẹ̀ ah. ó yá olò tì í wá ta ló sọ pé kò lè jó kòkò méjì ló pàdé. Hey! Hey! Sílẹ̀! o pé ò lè jó hmm. ẹ ẹ ya bí mo ilé ayé mi wọ́n tún fi oyinbo ń sọ wú o ó yá ó yá jákọ́mọ̀ jàlàlà ayé mi wà ṣeré ẹ jákọ́mọ̀ bílẹ̀ hmm, yé mi o yé mi o yé o yanjú àti jẹ́ òtún kan àrùn àgbẹ̀láyé. ejò ejò ni wọ́n gbé sórí. Ah! Mami. Ejò tó ní ròndé. Mami, kí ló ń ṣe yín? One, two, three, four, five. Káwọ́sì ló dálẹ̀ o. Ó spoke mo spoke. Ó sọ̀rọ̀ mo sọ̀rọ̀. Kí ló tún wá kú nínú mẹ́tọ́? Àwọn tó tún yẹ kò ẹ dákun ẹ wá gbọ́kàn sí kan ẹ̀yin èèyàn mi bókun kò bá kún kò pé kó nínú máa mọ̀ nù àwa èèyàn ní ká má bìíra wa àwa la mọ bí a fòṣù bá nà rìndò tán bá ní kálánú àwọn mi ẹgbìn àwọn mi ẹ̀ṣù èyí fún mi l'assurance pé àbúrò mi ti wà ó ti wà and sẹ́mu. Dr. Adérónkẹ́ ló ló tọ́jú ẹ̀ ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé ó wà efficient dáadáa. mo mọ̀ pé ó wà capable. tẹ́ bá wojú ẹ̀ dáadáa ẹ rí i pé ojú ẹ̀ ti yàtọ̀ sígbà tẹ́ wá tẹ́lẹ̀ ààrẹ ti yá ó ti gbádùn ọlọ́run á túbọ̀ bá fún ní àlàáfíà. ilé dúpẹ́ gan lọ́wọ́ yín ah dókítà ẹ ṣé mo rí iṣẹ́ yín mo rí iṣẹ́ gidigidigidi lọ ẹ wo ẹ ṣe gan-an ni ah ṣe bá bùrọ̀ mi ni mo dúró tì ẹ ṣe gan-an ni. madam advice kan ti máa fún yín ẹ jọ ẹ máa monitor ẹ dáadáa ṣe rí gbogbo drugs tó ń lò yẹn bóyá gbóyún bóyá anything tó tó jẹ́ kí sickness yẹn wá sí lára

ìwọ tó jẹ́ pé mo mọ̀ tí ò bá wà òkè mo mọ̀ bó ṣe máa ń ṣe èmi mọ̀ pé ó ti wà òkè náà ló ṣe lè dúró báyìí. ẹ ẹ ṣe ìjẹ́ ká lọ. ṣé ẹ ti gba káàdì màá ní ká wá ṣe ní ẹsẹ. pẹ̀lẹ́ ìgbà wo ni àárẹ̀ yìí ti bẹ̀rẹ̀. at last week ni sir. last week. bẹ́ẹ̀ ni sir. ṣé wọ́n ní kọ́ńdọ́rà mu ni àbáwọn. ok. ọmọ fẹ́rẹ̀ ti ń lọ. mo ti pè wọ́n láwọn bọ̀ wọ́n sọ pé àwọn ń bọ̀ ok ṣé ó máa ń sùn ṣé ó máa ń rọrùn sùn. àhárá ń sà. ó máa ń pariwo ìyá pẹ̀lẹ́ ó máa ń ní àlàáfíà ṣojú gbọ́. màá ní káwọn náà sọ àṣẹ ni. ọ̀lẹ́ rọra ni. máa rẹ̀ máa balẹ̀. ẹ pẹ̀lẹ́ màdà. ẹ sì máa. ìgbà tí mo gbọ́ ọmọ ọba wọ́n gbé mi ṣeré. Now, Mr. Adele Odewale. Uh, eh, that's my name, BA. Do you know that you fucked up big time? Yes, yes, and I know I fucked up. But I am not disappointed. Because, I mean, a man of your caliber, not much is expected from you. Thanks for the appreciation. I really like that anyway mi ò ní overreact because mo bá sọ pé kí react Binu ṣe bí mi tó God you'll be very sorry in the end now have this. ah madam ẹ jọ̀ọ́ bí kàwé àmọ́ sack letter rẹ kọ́ sókè o ẹ ti sack mi ẹ jọ̀ọ́ what have I done wrong. Mr. Ojuwole get the hell out of this office else máa pe security fún ẹ. ẹ jọ kiri get out ṣé mo ṣe ẹ tẹ́lẹ̀ No nonsense. madam madam madam ẹ jọ ṣé mo ṣe ẹ tẹ́lẹ̀ ẹ jọ ẹ má gbàgbé láti transfer owó rẹ jẹ mi o o ṣe kókó o yẹ fún mi lébìnú o yẹ kún ìlébìnú o owó rẹ jẹ mi yes i this company owes me a money hospital owes me the money ẹ transfer owó mi what, the fuck ẹ lè possible ẹ possible. it can never be possible. àṣẹ lè possible kí n sọ fún ọ̀rọ̀ ọkọ lè possible ẹ máa possible nítorí sọ fún mo mọ ráìtì mi mo mọ ráìtì mi ẹjọ ìyá lọ́jà yẹn mo mọ ráìtì mi òdìyàn lè sọ̀rọ̀ sí mi kó sọ fún òun òun má sọ̀rọ̀ mi you cannot give me short letter yes fundamental human right can be defined as a those privilege enjoyed by the citizen of the state i'm a citizen of this nigeria i know my rules i know regulation no one can no, no one can stop me ẹ má sọ fún ẹ sáàkì mi irú katikati sin ẹ ẹjọ ẹjọ ẹjọ ẹ má fi jáde ẹ dọkítọ ẹ bẹ bínú ẹjọ kí yìí yà kí n ṣe kiri ẹsẹ̀ mi dédé kí n dé láàárọ̀ ẹ máa ẹ máa fún mi ní uh, two hundred hundred naira ó yá kọ́ máa ṣe kí n ṣe kọ́ máa fún mi sẹ́kẹ̀lẹ̀ta I have to shout and I have to shout as a as a prominent politician of the of this country I have my right. ẹ wulẹ̀ táyà náà kí n ṣe. Ìjẹ̀bú ṣé o mọ hospital la wa. mo mọ sọ hospital la wa ẹ jọ kí n ṣe kiri ẹsẹ̀ mi sọ fún kọ́ máa fún mi ní sẹ́kẹ̀lẹ̀ta for what have I done for what. Ìjẹ̀bú tó o bá ṣe wọn ò lè fún ẹ ní sẹ́kẹ̀lẹ̀ta ó ṣẹ̀ ní ó fi fún ẹ sack letter náà ó dẹ̀ ẹ kò ti kúrò níbí báyìí. ọ̀dà kí ni ṣe. ìjẹ̀bú. ìjẹ̀bú. ẹ bá mi sọ̀rọ̀ as a personal pa mo mọ́ mi ṣe o i have my right kọ́ńtò pọ̀ nìyẹn ni personal pa he has right to uh, face the rule of and uh, regulation of the constitution. Mm, mm. tó bá jẹ́ mi ló ga ẹ̀ mo ní fún sack letter nìkan máa tún mọ ẹlẹ́wọ̀n. ẹ má ràn mí lẹ́wọ̀n náà lọ sí. nígbà tó pé òun ṣiṣẹ́ nínú ọgbà wèrè ìwọ kan náà ló tún lọ gbéra as a pa o tún wá rán o sọ fún àwọn pírẹ́sì pé ìyá ọ̀gá ẹ̀ ní wèrè mo ti sálárù. ẹ gbọ́ o ẹ o àṣẹ dókítọ̀ àṣẹ coming up ẹ eh, dókítọ̀ ẹ gbọ́ mi dáadáa o ẹ gbọ́ mi àlàyé mi o náà wàá bá mi ṣáàjọ ṣàlàyé ṣáàjọ ní dialogue o ṣáàjọ ní dialogue káàjọ kú nǹkan sọ̀rọ̀ fún ọ̀gá ẹ̀yà ẹ̀yẹ rẹ̀ ọ̀gá ẹ̀ ní o ọ̀nà ṣọ̀nṣọ̀n yẹn kó nìyọ̀ máa mú wọn náà kò dé ààrẹ náà ìjọba tí mo ta fi mú wàláì ìbẹ̀rẹ̀ yẹ ọ̀gá tí máa ń ṣe. Ah, eh? ṣé o mọ̀ pé ó yẹ kó ti kúrò mi báyìí kíde kí máa di. security anything bá ṣẹlẹ̀ nínú premises eh. you be held responsible. Ah, of course and you o de ẹjọ mo ń wọ o dúró ń ṣe rádaràda ah, nígbà yìí ẹyin méjèèjì wọn máa fà á ah, dúró síbẹ̀. ṣé sọ́wọ́ o ti yé mi o ti yé mi a o ti yé mi ṣé wọn kàn mọ́sákò ní wọ́n ní fún okun owó oṣù mi ṣé wọn máa ní fún okun owó oṣù mi. ẹ eh? kí ṣẹlẹ̀. You know when someone asks you what is the meaning of a eh, human life in this country, uh, I know you can reply. yé mi honestly báwo lòun ṣe máa jẹ́ àtùpà tó tọ́ná fún gbogbo ayé rírọ̀ tóun náà dẹ̀mọ̀ pé iná tóun tán yẹn ni gbogbo àwọn ayé tó ń rọ̀ tí kò lè tọ́ná sí tara ẹ̀ kò rí ti ara ẹ̀. Dr. George ó ní ọ̀rọ̀ kan tó ti wà nínú mi but mi ì ní tí mo lè sọ fún but I think it's about time bẹ́ẹ̀ kí n ṣe pẹ̀lú yìí nǹkan tẹ́mi fẹ́ òní wípé it's about time Key doctor kọ́ wa other means. other means other means how do you mean other means. mo mí pé kọ́ fẹsẹ̀ labour as in oh okay, kó tán àwọn àgbààgbà lọ as seek fún àwọn advice lọ́dọ̀ wọn àbí. ẹ wo bẹ́ẹ̀ ṣe rí mi mi ń tójú bọ́lé o mi ì mọ́lẹ̀ babaláwo bọ́ gẹ́gẹ́ bí ọmọ yorùbá tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ èèyàn máa ń tọ àwọn àgbà lọ́nà inú àwọn àgbà ṣe ń babaláwo. no no Doctor Lere no that is not medically right and tó bá suspend license ẹ̀ ńkọ́. ti bá mi babaláwo mo mi àwọ̀ funfun. àwọ̀ funfun àwọ̀ black. no no no no young doctors there is nothing wrong with using the other medicine as long as the patient doesn't bring uh, anything from their means to our hospital, I don't think there's anything wrong with that. For goodness sake, Yorùbá ni gbogbo wa. Gbogbo alamọ̀ yìí pé even though akàwé. So look at her now. Yati ti tiẹ̀ ló wà lórí síbẹ̀dì tí ó dẹ̀ I mean. I don't know. I don't know. Thank you, sir. Thank you, sir. You're welcome. Ìjẹ́ ń kẹta ọ̀rẹ́ sọ. O gbọ́dọ̀ níbọ̀. Ẹ dákun ẹ wá gbọ́n kan bí màmá ṣe jókòó síbẹ̀ yẹn pẹ̀lú àwọn ọ̀pọ̀lọpọ̀ já nígbà tí ń ṣerú wọ sí ẹbí gbogbo èèyàn mọ̀ káàkiri dókítà adéròǹkẹ́ kí wèrè ya wèrè ju wèrè lọ ọmọ òpópó nígbà ẹ ní a week sí two weeks tó máa fi take care tó máa fi wà okay but why ọmọ sí advice tèmi máa fún wa sí pé ká ṣe ni pé ẹ kà tẹsẹ̀ yẹn. adéròǹkẹ́ ti ní. jàmá tó bá kó mọ̀ mi sílẹ̀ náà ni mo tọ́ máa ní mo ṣe mo ṣe dókítà ṣé o kára mọ́ mi ẹ̀yà ni. of course not kò sí ìgbìyànjú tí mo ti ṣe lórí ìyá mi of course I want her to be well again I want to have my mom again I want to have her as my mom not ìyá kùn tí orí ọ̀pẹ tó yà wẹ̀rẹ̀ no kò sí nǹkan tí mi ò ti ṣe kò sí nǹkan tí mo I've done everything in my power. so jama I tí a See, gbé train gbàdé wọlé lè let's go out please. dókítà ni dókítà dókítà mi. ṣé o rí ìmọ̀ràn kan tí mo fẹ́ gbà ẹ́ ó mọ̀ di asàn tó gbọ́ àdùfáànsì mi o gẹ́gẹ́ bí àṣẹyìn olóyìnbó sórí hmm. màmá rẹ ló bẹ̀rẹ̀ sí ka sínwín ká dé ya wèrè ká ò bá ti sàn kó o fi màmá ẹ lẹ̀dùn ka sínwín ẹ lọ bẹ́ẹ̀ ni o wò mí bí màmá ẹ tó bá sínwín dú ẹ bẹ́ẹ̀ lọ tó ń lọ lórí títì dú owó òdójó ṣẹ̀ṣẹ̀ rọ̀ nínú àgbàrá omi ìyópọ́n tó ki pọ́pọ́ àgbàrá omi tó ki pọ́pọ́ bí màmá ẹ tó bọ́ inú ẹ tó bẹ̀rẹ̀ sí kálùwẹ̀ lè ṣe bí ẹja táwọn èèyàn kò fi ah màmá dókítà mà èyí kẹ ẹ gbójú ẹ ọhún ṣe bí ẹni fi wéèrè o. bàbá bẹ́ẹ̀ ni. kí ìyá tèmi kó máa ya wèrè ìyá tó bí mi lọ́mọ kí n fi sílẹ̀ kí n má wò bẹ́ẹ̀ kó máa ya wèrè. lóka síwìn tẹ́lẹ̀ èmi tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni mo ti ràn lọ́wọ́. ọ̀rọ̀ ọmọ èèyàn ọ̀rọ̀ ọmọ yìí ẹ ṣe káyìí jẹ́ kó yá wèrè ẹ lọ. àmàbẹ́ má ṣe bẹ́ẹ̀ kí ni ká ti gbọ́ wípé èmi tí mò ń wo àwọn wèrè sàn ìyá tèmi ó ya wèrè mi rẹ̀ rí ìwòsàn bàbá ìṣàánú mi ẹ má yẹ ká yẹ ṣe yẹ̀yẹ́ mi ẹ má yẹ kọ́ béèrè pé bọ́ lọ́lọ́run mi wà ẹ jọ bàbá ẹ jọ bàbá ìṣàánú fún mi ẹ bá mi wò ìyá mi sàn. ó yé yìí ẹ iye tó ya wèrè ká ó mọ̀ yé ọ̀rọ̀ ọmọ ẹ ṣe tẹ ẹ yìí ṣùgbọ́n mo ti fi wéfẹ́ oníkìyà ẹ kó sàn padà bí fún ó bá wọn nìyí iṣẹ́ òwe. kíyẹ ẹ sàn padà bí. ṣé kakọ́ ló mèrè àbí ká má jí iṣẹ́ ọba ọ̀rọ̀ yìí mà ta kókó wá sí hospital yín bí báyìí alàyè ọmọ ni mo gbé wá bó tiẹ̀ jẹ́ pé ó ṣe gọ́gọ̀gọ́ díẹ̀díẹ̀ nígbà tí mo tún máa wá gbé padà lọ mi ò mọ̀ pé ìdajì ni mo gbé lọ nígbà tá a dẹ̀ máa délé ló bá paná ló kú ẹ́ so ẹ fún mi lóògùn àṣẹ poison lẹ fún mi ẹ ẹ mọṣẹ́. mo understand bó ṣe rí ariwo tẹ́ ń pa yìí kò rí ìdá fún àwọn other patients eh. and ẹ̀yin náà kò dá fún yàwó tí yín kò dá. Ah! ibi tẹ wà yìí ọ̀rẹ́ bọ́ pa o bọ́tà bọ́tà lọ sọ fún yín ibi máa ti lọ sọ ẹran o. gbàgbé ṣì wà láyé bá yín sọ̀rọ̀ gbàgbé ṣì wà láyé bá yín sọ̀rọ̀. government says investigation. That's the reason to actually practice for now. But tí àwọn ìjọba bá discover ipe oògùn tó fi heal àwọn patient ipe òun ló lọ ní side effect lára wọn tí gbogbo wọn fi kú just like that my dear ẹ má jẹ́ kí n kúrò fún mi ọmọ àjẹlẹ̀ yìí. Wow, it's a serious offense, and more so, it's against the law. That's ah, true. I mean, really pity her because she's a good daughter and she's very, very hardworking. Well, it's very unfortunate. Uh, we just have to do for her. Let's pray for her. Nǹkan tí mo kọ̀ rí ni wípé eh, eh, bàtà padà wá gbé àbúrò mi wálé eh, ó kọ̀ ní pé ó kọ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe gángan gángan gángan ìgbà míì báyìí á kọ̀ pariwo wá A tún behave normal kó tó di wípé ó wá padà jẹ́ ọlọ́run nípè ṣé wá rí nǹkan tèmi mọ̀ tó dá mi lójú dáadáa òun ni wípé lára àwọn oògùn tí dr adérónkẹ́ tó fún àbúrò mi òun ló pa torí ọsọ wípé òun gangan ló tọ́jú ẹ̀ ní hospital yẹn ẹ́ gbàtà gbọ́mọ lọ láàyè tó jẹ́ kó pẹ̀lú àwọn agbẹ́dẹ́lé. ẹ máa ní láti ṣe sùúrù ẹ ṣáà ìgbórí ètò ni gbogbo àjọ wà yìí gbogbo nǹkan tẹ̀lé ń sọ ni wọ́n ń gbọ́ àwọn ọ̀rọ̀ kan dẹ̀ máa wà tí ẹ à nífẹ̀ẹ́ kẹ́ sọ torí bẹ́ẹ̀ bá yẹ sọ báyìí wọ́n máa mú un. ẹ jọ torí Ọlọ́run torí kí ni mo ṣe wá wá sórí ètò nítorí kọ́ bá lè mọ ọkọ tó ń ṣẹlẹ̀ ni kọ́ bá lè mọ orúkọ tó ń jó wa nínú ilé wa báyìí báyìí ìpè dọ́kítà Adéròǹkè yẹ apààyàn ni apààyàn ayákìlá ni. ẹ ní sùúrù ṣé ẹ mọ̀ pé àwọn aráalé rí wa bá ṣe sọ̀rọ̀ yìí gbogbo ẹ̀dẹ̀ ni wọ́n ń gbọ́ mo dẹ̀ mọ̀ dájú wípé ẹ ti máa fẹjọ́ sùn àwọn ọlọ́pàá náà. Ah, ah, tẹ́lẹ̀ nǹkan mo ti lọ síbẹ̀ ah, àwọn ọlọ́pàá ẹ̀gbọ́n tó bá ń wò mí lọ́wọ́lọ́wọ́ bá àwọn kan máa sọ lọ́kàn pé mo ti dọ́dọ̀ wọn tẹ́lẹ̀ mo ti débẹ̀ kódà mo tún ti lọ sí ọ̀sìpìtù mo ti lọ lábẹ́rú àwọn kan tún ti lọ sí ọ̀sìpìtù police station wọ́n tún ti lọ rọjọ́ fún wọn bẹ̀. ẹ̀yin lé orí àlùbáríkà tí la ṣe wáyé gbogbo ilẹ̀ ti wá gbọ́ báyìí Mrs Rebecca jẹ́ máa yé wa wípé dr adérónkẹ́ ni wọ́n pa àbúrò wọn. òun ló pa o ẹ wo ẹ ṣọ́ra yín ẹ má gbé yín lọ sọ́sítù yẹn o Adérónkẹ́ ló pa àbúrò wọn ṣùgbọ́n gbogbo ẹ̀ náà kò sí lọ́wọ́ àwa ọwọ́ ìjọba ní gbogbo ẹ̀ láti ṣèwádìí kọ́ fi òdodo múlẹ̀ wọ̀ ẹ̀yin aráalé lórí Àlùbáríkà TV la ṣe wáyé ẹ̀ka dókè. do right now what are pé Makaras, doing, sí lóyìnbó ni o. ṣorí nǹkan tí mi máa kọ sọ jama oh, ò lè travel for now please. I'll go back. jama ah ṣorí be aware, she ṣe me. Eh, we ó need láti máa rí ẹlẹ́gbẹ̀ẹ́ all the time n tó bá fi lè mọ pé o travel ń sìn pàdé mi o máa ma condition girl in you. Oh, ó dẹ̀ wọ́n máa the mother i'm looking there Mama, tí mo wo mẹ́yẹn màmá yẹn ò lè tọ́jú ẹ o ìyá ò So please, cancel trip here for now. But I can't leave my trip. I just have to go back. I have things to do, for Christ's sake. Jama, is your wife, not girlfriend. So no matter how the condition is now, just babe, cancel wherever you are going. Okay. Kí la máa Okay, um, um we need a good lawyer nítorọ̀ bá ti dọ̀rọ̀ eh, ìjọba tó ti ń dọ̀rọ̀ court bẹ́ẹ̀ ẹ̀ sìn what we need is a good lawyer lawyer tó máa stand fún wa nǹkan tá a need ni. ọ̀rẹ́ ò get ọ̀tọ̀ wà lẹ́yìn. iṣu tó wà lẹ́yìn iṣu yìí lágbára wọ́n ló pààyàn mà ní oògùn tó wọ́n lò fún àwọn patients náà padà pa patient yẹn náà. it's it's. Ah, it's you, are, you are right you are right you are right evidence yẹn evidence yẹn strong gan you are right ẹ eh, but kò sí bó ṣe lè wọn kó strong tó náà náà tí evidence bá strong tí òfin bá lágbára tíjọba bá lágbára hàn lágbára tọ́lọ́hún náà eh, tó because gbogbo ara mọ̀ pé kò ṣe pé òun náà mọ ọmọ pa àwọn patient ẹ̀ àbí so ọlọ́run tó dẹ̀ rí ní tó ròde jẹ́ ká gbọ́jọ́ wá sọ́dọ̀ ọlọ́run jẹ́ ká lọ sí church ká lọ ṣe prayer fún un. in fact o ṣe gan ọ̀rẹ́ mi mo really appreciate ẹ gan you been a very good friend i really so much appreciate you i just felt relieved now. Um, ní tí màá ṣe ń sìn pé bóyá kájọ máa lọ there is one church bóyá ká dé church yẹn ká lọ àbí ibẹ̀ dúró tì í. jẹ́ kí n ṣe máa bí pẹ̀lú ẹ̀ jẹ́ kí n ṣe dúró tì í náà ṣe sort out máa sort ok ẹ jẹ́ kí mi lọ jẹ́ kí mi lọ bá ti rí pastor yẹn i will just give you a call tí you. you are the best you are the best wà nípò tí mo wà tẹ́lẹ̀ ó ní ìdùnnú tiẹ̀ ṣe báwọn èèyàn kú sọ́sìpítà yìí wọ́n ti léwọ́ náà kúrò níṣẹ́ báyìí bàbá aláwo tó bẹ́ẹ̀ ṣe tó ní kó wò mí sàn mo lọ sọ́dọ̀ ẹ̀ mo fẹ́ mọ̀ èmi àti ẹ̀fín ní gbólóhùn. Iyede Ronke. ǹjẹ́. Iyede Ronke o. mi ò mẹ́ ọmọ ẹ tí mo mọ̀ lélẹ́yìn ọmọ ẹ tí mo mọ̀ lórí wàá bá mi. o tó. ẹ mọ̀ mí. bẹ́ẹ̀ ni. ṣé bí àgbàlagbà bọ̀ wọ́n ní tí ọmọ kékeré bá ń gégi nínú igbó àgbàlagbà ló máa mọ ibi tó máa wó sí ṣé àgbàlagbà tí yín ò wá ríran débi wípé ẹ ti rí ibi tó máa wó sí. o ṣe ìkàlẹ̀ fi ṣe. o ìkànnì yín o. irọ́ o. mo ń láti sọ fún yín. ìyèdè eh, Rónkẹ́ ní sùúrù mo ń wí tókò ọmọ ẹ mo ń bá tò títí títí títí mi dó sí mẹ́dọ̀ ìwọ ọmọ yín sì mẹ́dọ̀ o. màmí bàbá hmm? kí ló ń ṣẹlẹ̀ gangan ẹ ṣàlàyé ọ̀rọ̀ yìí fún mi gbogbo nǹkan tẹ̀ ń sọ yìí ó rú mi lójú kí ló ń ṣẹlẹ̀. Hmm. Hmm. Adérónkẹ́ màmí ohun tí o mọ̀ lénìí ni máa fi yé ẹ nígbà tí mo bí ẹ a lọ wo àkọsẹ̀já yé ẹ wọ́n ní wípé o ò lè lówó o ò lè ní ọlá kankan àfi kí n fi ọ̀kan kún èjì fún ọ kí n ra àgbà padà fún ọ kò lè bá a tó lówó gbà tó wà sẹ́nì kankan kò sí bàbá ẹ láyé èmi nìkan náà ni kó má padà wá lóhun tí yóò dà mọ́ ni mo ṣe ń ké dandan kó má padà wá lóhun tí yóò mọ́ ni mo ṣe ń ké dandan. ìyá adíròǹkẹ́ ìrònú ò dá nǹkan kan fún ni orí bú ní kó bá ní èmi láàṣì ọtọ wa kárí bọ níwájú ìyẹ̀wù mi èyí ọ̀sùn ó ntẹ̀ ní kí ṣe mo ti ṣetán láti ṣe. ayi. mo ti ṣetán láti ṣe ṣebí torí ọmọ ni mo ti ṣetán. èmi lọ fi ń ṣeré bí ọmọ ejò yìí àbí gbogbo tí ń ṣàlàyé fóònù yẹ̀wò mi bóyá kò yí ọ dáadáa kí n yànnà náà fún ọ torí a kì í kẹsẹ̀ budò ká mọ́ ọ kígbe òtútù o sàkátà pàrà sí làgbàlagbà àṣetọ́ bó bá ti di pọ́n á ní lẹ́nu kẹlẹ̀bẹ̀ ni o mo wí adéròǹkẹ́ ọmọ rẹ nígbà tó ń bọ̀ látọ̀dọ̀ adẹ́dá kò mà bá wọn mú un tó dáa rárá o ìṣẹ̀dá ọmọ rẹ ò ṣàun tó dáa jẹ lọ́bẹ̀ àmọ́ bọ́ ọ bá wá fẹ́ kọ́ ọmọ rẹ kó bẹ́gbẹ́ pé bọ́ ọ bá fẹ́ kọ́ ọmọ rẹ tọ́gbà bó o bá fẹ́ kọ́ ọmọ rẹ máa bá wọn ládéládé jẹun nínú àwo tó ń ganran a ó fi kanra kan ni léyìí tó túmọ̀ sí pé ìwọ fúnra rẹ tó ṣọlọ́kọ̀ ọmọ ìwásáyé ìwọ òbúgun jẹ fún odidi ọdún mẹ́wàá gbáko bí ìwọ bá ti bẹ̀rẹ̀ sí ní ìbúgijẹ yìí adéròǹkẹ́ ọmọ rẹ yóò là yóò lù yóò máa jókòó láàrin àwọn ládéládé àmọ́ bọ́ ọba ilé ríwó sàkọ́dún mẹ́wàá ìtó pé hmm. a ti wá àtọmọ rẹ adéròǹkẹ́ porogodo ayé yóò lù fún yín àmọ́ bọ́ ọ̀bá rí wòsàn tọ́dún mẹ́wàá ìfi pé ara rẹ̀ ò yá o èmi ti wá sọ tèmi báyìí àmọ́ bọ́ ọba ní dandan dandan ìwọ fẹ́ èmi ò ṣe fún ọ kò kú kí n ṣe pé ọ̀yà wèrè títí tó fi sílẹ̀ ẹ̀ lọ́hùn wò lẹ́yìn ọdún mẹ́wàá ọ sàn bó bá sì sàn tán ọmọ rẹ yóò mọ lówó lọ bọ́ bá lóò fẹ́ oríṣiríṣi ń bẹ lọ́wọ́ mi ó délé ikú olóhùn wórí tútù ló fẹ́ ni àbí gbígbẹ. èyí ah! ọ̀sùn ẹ gbà mí ẹ gbà mí gbogbo ohun tẹ́ bá ti ní kí n ṣe mo ti ṣetán láti ṣe ẹ jọ. ọfẹ sí náà ọ sí <laughs> bóyá ọ̀rọ̀ mi ò yé ọ. ó yé mi ó ti yé mi jù. abó mo fatọmọ rẹ kì wá lé ayé ni ọlọmọ ajíforí ajé ṣeré ọlọmọ àtòdí ọ̀run gbìwà pọ̀ ọlọmọ tó kó gbogbo oore tán látòdí ọ̀run mo sún bọ́lá níjẹ́ mo súnmọ́ bọ́rọ̀ níjẹ́ a súnmọ́ gẹ̀rẹ́gẹ̀rẹ́ sórí ìtẹ́ ọlọ́mọ mẹ́rìndínlógún ọ̀sán kì í dájọ́ tiẹ̀ kó má yọ èdè ò di òrùn kó má ràn bó bá ràn tán ìgbàsọ̀là fi sá èmi ò jáwé akísan fọmọ rẹ o ó sì di dandan kiri gbogbo jẹ́ tọmọ rẹ lórí ilẹ̀ èèpẹ̀ bọ́ ọ bá ti lóò fẹ́ ṣe èmi ò fòdìdí èèyàn rúbọ fọmọ rẹ a kì í fòdìdí èèyàn rúbọ làkàmálà ó di dandan kọmọ rẹ gbórí ilẹ̀ ṣóun rere. yẹyẹ ọ̀sùn. Oh àpò rẹ̀ fọdún mẹ́wàá. ìyá òbí lómi ọmọ kò máa kẹ́rẹ́ kò máa kẹ́rẹ́ iṣẹ́ òbí lómi ọmọ kò máa kẹ́rẹ́ kò máa kẹ́rẹ́ kọ́mọ lè jẹ́ ọmọ níbi yọjú sí i. ẹ̀wọ̀ ìbẹ́yìn o ẹ̀wọ̀ bí ọ̀rọ̀ gbé wọ́n wá. màámi màámi ẹ ṣe nǹkan tó tó báyìí nítorí ti tèmi pé kí n bá lè jẹ́yàn láyé màámi nǹkan tẹ́ ṣe náà pọ̀ nǹkan tẹ́ ṣe pọ̀ ó dáa kí la fẹ́ ṣe kí gbogbo wàhálà rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ kí ni nǹkan ta fẹ́ ṣe sí bàbá báwo lẹ ṣe fẹ́ ràn wá lọ kí gbogbo nǹkan wa kó tó tó kó máa tó kó máa lọ létòlétò. solution ò ní wípé bí ọmọ mi ó ṣe padà sípò bó ṣe wà dáadáa tẹ́lẹ̀ bàbá eh? kíṣẹ́ máa lọ déédéé kó dolówó kó dọlọ́rọ̀ padà òun ni mo fẹ́ kẹ́ bá mi ṣe. <laughs> iye Déròǹkẹ́ o o fẹ́ dí ọmọ ẹ padà sípò o fẹ́ dí ọmọ ẹ tún lówódò tún lọ́lá padà bí. bẹ́ẹ̀ni. <laughs> iye Déròǹkẹ́ wá padà sáàyè ẹ o. àyẹ̀wò. wà á tún padà sípò sínwín wà á rínwín fódìdí ọdún mẹ́wàá gbáko. wà á sínwín fódìdí ọdún mẹ́wàá. orí mi ẹlẹ́dàá mi kọ̀ ìyá mi ò mi ti fojú mi rírì kúrì orí mi ẹlẹ́dàá mi kọ̀ ìyá mi ò tún gbọdọ̀ ya wèrè mi ò tún gbọdọ̀ fojú mi rí ìkúrì mọ́mì ẹ já lọ. ẹ já lọ ẹ já lọ ẹ lọ ẹ wò má fi ń lẹ̀ lọ. dùgbẹ̀dùgbẹ̀ yọ kó dá mi lọ́jú ibì kan ló máa já sí. thank you ẹ jọ̀wọ́ ẹ jọ. ìyèdè Rónkẹ́. bàbá. ìyèdè Rónkẹ́. bàbá mo jẹ́ yín. sórí ilé agbára ló wà yìí o àwọn òrìṣà mi ẹ fẹ́ dẹ̀yàn dóbìyẹn ló ka sun ẹkún àwọn òrìṣà mi wọn fẹ́ o ó yá jókòó kí ló fẹ́ kí ló fẹ́ kí n ṣe. kí ló fẹ́ kí n ṣe. bàbá mo ti ṣe tán mo fẹ́ yàwó lọ́dún mẹ́wàá mi padà. bẹ́ẹ̀ ni ìsọlẹ́nu ti pọ̀ jù kò sówó kò sí kankan ẹ jẹ́ kí n ya wèrè ọdún mẹ́wàá míì ẹ dákun kí owó ọmọ mi kó padà kí ọlá rẹ̀ kó padà kí ìbùkún rẹ̀ kó padà kí iyì rẹ̀ kó padà kí ìlọsíwájú rẹ̀ àgbéga àgbéga lórí àgbéga rẹ̀ kó padà bàbá mo ṣetán mo ṣetán torí ọmọ mo ṣetán yes mo ṣetán. dè bá a gbọ́ ẹ dáadáa dè bá a gbọ́ ẹ yé o tún fẹ́ ya wèrè ọdún mẹ́wàá mú ẹ̀ yàtọ̀ fún ti tẹ́lẹ̀ tẹ́lẹ̀ torí ọmọ àbí kí ọmọ ẹdọ lè là dó lè lu kó lè ní iyì ní àárín ìlú. bàbá ẹ ṣe fún mi mo ti ṣe tán ìyá tẹ́gbín ti pọ̀ jù ó ti pọ̀ jù ṣàánú mi mo ti ṣe tán nítorí ọmọ mi ni bẹ́ẹ̀ ni. kọ́mọ lè jẹ́ ah. ọmọ nìgbìyànjú bí ọ́ ẹ̀wọ̀ ọ́ wo bí ọ̀rọ̀ gbé wọ́n wá. má ronú mọ́ gbogbo ẹ̀ máa tó kú dáa àgbà ronú. ẹ mami èmi ò kú rò mọ́ ẹ̀yin nǹkan ni mo fẹ́ bẹ́ẹ̀ lẹ́bẹ̀ẹ́ kẹ má ronú ẹ má ronú alright àwọn tó sọ yìí pé kí n má practice ṣe bí tí wọ́n lọ àwọn kọ́ lọ lọ́wọ́ àwọn kọ́ lọ dà mí tí mi ò bá practice profession mi kò mí ìwé pé mi ò lè ṣe any other thing mi ò lè ṣe ọ̀lẹ àmọ́ ẹ̀jọ̀ torí ọlọ́run ṣe rí ìwọ̀nba ìgbà tí mi àti ìfi máa wà ẹ gbàgbọ́ wípé ọlọ́run tó dá ẹnu ó ti ṣe nǹkan tó máa fi sí ọlọ́run tó dá wa ó ti mọ nǹkan tá a máa jẹ ó ti mọ nǹkan tá a máa dá torí ẹ mi ti fi ọ̀rọ̀ sọ̀rọ̀ ọlọ́run gbogbo bó bá ṣe wọ ọlọ́run ló ṣe darí mi mo ti rẹ́dí gbogbo ẹ̀ lọ ṣègbọ́n ọdún mẹ́wàá péré náà rí. mami ọdún náà kò yé mi. mo ti padà lọ sọ́dọ̀ bàbá tí lọ fara mi sílẹ̀. ẹ ṣì máa ṣe bẹ́ẹ̀. ṣe ibi tó rí tí. Mami, ṣé fún mi ni? Mami, Mami, ah, ṣé máa ń bomi ṣe ń ṣe báyìí náà? Mami, ah. Mami, mami, mami, mami, mami, mami, Ilé ayé yìí kò tọ́ nǹkan. Ilé ayé yìí kò jẹ́ nǹkan. Mami, má ṣe báyìí. Mami, Mami, Mami, Mami, ẹ má ṣe báyìí fún mi nìkan mami Hey. Alo. Eo, ta leleyi? ah adéròǹkẹ́ kí ló fa gbé kí ló dé tó ń ké ẹ yìí yìí ti kú olódùmarè o olódùmarè gbà mí ní sùúrù adéròǹkẹ́ ní sùúrù ní sùúrù adéròǹkẹ́ ní sùúrù má ìsunkún mọ́ di orí ẹ mú ká dúpẹ́ níwọ̀ olódùmarè wéké olódùmarè ọmọ yín èèmọ̀ mọ̀ ìkànṣó ọ̀yá ká gbàdúrà ló ká dúpẹ́ níwọ̀ ọlọ́dẹ dúpẹ́ lọ́wọ́ Olódùmarè fi ó kó ẹ yọ ṣé o fẹ́ gbọ́ Adérúnkẹ́ ṣé o rí ikú ìyópa yìí ẹ wèrè tó yẹ kí ìyá ẹ yà fòdìdì ọdún mẹ́wàá kó o lè là kó o lè lu yẹn òun náà ló fi gba kú ẹ kú yín ikú tó ti wá kú yìí ọ̀nà ẹ ti la ẹ yìí ẹ ti ra ilé ayé gbé kò ẹ àràgbé nílé ayé tí ó ti yẹ mọ́kẹ́ balẹ̀ ní sùúrù eh, abiyamọ mọ̀ kú ọmọ o ikú ọmọ ipa ìtalẹ̀ yín ikú ọmọ yìí ẹ̀ kù díwọ̀n náà dọ́kàn ẹ̀ lè balẹ̀ tó máa lè jùyà náà yé òun náà ní yìí ẹ̀ ṣe abiyamọ kú ọ̀rọ̀ ọmọ ọlọ́run adìyà mọ́rùn kẹ́hún àtẹ̀sáfẹ́fẹ́ ire so ti yẹ mọ́kàn ẹ̀ balẹ̀ dérúnkẹ́. àpadà sí burúkú kò lè bẹ́ẹ̀ mọ́ wípé ọjà rẹ̀ ń kùtà ẹ̀yìn àánìkàn ẹ̀yìn òwe ìríṣẹ́ mọ́ gbogbo ìkàn gbogbo wọn jẹ́ àjálù ayé yìí ẹ ti bẹ́ẹ̀ kó lọ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá ẹ ọmọdé ìgbògùn ètò nípọ́. ọlọ́run ká dúpẹ́ lọ́wọ́ ẹ gbogbo tí ẹ̀dá bá ṣe láyé báyìí tó bá ti ń já sáyé kí ṣe máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run rẹ inú mi ti ẹ̀ dùn púpọ̀ jù gan lórí adéròǹkẹ́ ìyàwó ọ̀rẹ́ mi nígbà kan tí máa wá sílé wọn báyìí ojú ẹ̀ báyìí lókè lókè ló máa wà àmọ́ lẹ́ni tí mo wá èyí tí mo rí pójú ẹ̀ tutù inú mi dùn gan ọlọ́run ọlọ́jọ́ èní kò wá ní jẹ́ kí ohun tó ń dunnú ẹ̀ kó tún ba ẹnu jẹ mọ́ ọlọ́run dé bá wa ṣe àforíjì fún màmá tí tí wọ́n papòdà ọlọ́run àbá wa táwọn sí afẹ́fẹ́ rẹ̀ pressman agídíyìn pọ̀ mo tún padà rí yín gba ilé ní iná ẹ́ ó ga ọ́ mo mọ̀ kò dẹ̀ wá rí bẹ́ẹ̀ rẹ̀ iṣẹ́ mi ni mo ṣe. ẹ ẹ lọ́wọ́ adé fi ṣe yìí. dókítà adéròkè mo dúpẹ́ lọ́wọ́ yín pé ẹgbẹ́ mi láyè láti wáyé pàtó. ẹ mọ̀ pa nǹkan tó ṣẹlẹ̀ àdẹ̀dúpẹ́ pé ìjọba náà dẹ̀ ti gbà yín padà síbi iṣẹ́ inú wa dùn sí i ẹjọ máa kí wà ní nǹkan tẹ́ ní sọ fún àwọn aráàlú. first of all mo dúpẹ́ fọlọ́run mo dúpẹ́ níbi tó ti ń bá mi bọ̀ mo dúpẹ́ ibi tó bá mi dé kò sí iṣẹ́ tí ò ní ṣòro tiẹ̀ láyé yìí ṣùgbọ́n ìgbàkigbà tí ṣòro yìí bá dé báwo la ṣe fẹ́ handle òun ló máa tà jù mo dúpẹ́ fún everybody tó support me ẹ ṣé mo dúpẹ́ mo sì especially my dad my dear ó ṣe bẹ̀bẹ̀ ló ṣe bẹ̀bẹ̀ ṣe mọ̀ pé ńgbà mi tíṣòro bá ṣẹlẹ̀ sẹ́dá láyé àmọ́ ara àwọn tọ́jọ́ ń ṣe tọ́jọ́ mu tí ìṣòro yẹn bá ti dé lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ̀yìn rí wọn mọ́ wọn máa disappear ni àwọn kan dẹ̀ wà tó ní ìbẹ̀rù ọlọ́run lọ́kàn tí ọ̀rẹ́ wọn bá níṣòro wọn á support ẹ̀ no matter what come what may they will be there for such people or such person so um, mo dúpẹ́ lọ́wọ́ ilé ọkọ̀ sí mi dẹ̀ ọ̀gọ́ bíọ́dún ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé ó kàn jẹ́ wípé nígbà míì tí ìṣòro bá dé bá ẹ̀dá àwọn aláìṣẹ̀ tí wọn ò mọ̀dí wọn máa bàjẹ́ ń bẹ̀ irú ẹ̀ ní ti mọ́mì mi ó máa ń dùn mí gan wípé my mom is no more ṣùgbọ́n abiyamọ ni wọ́n mo dẹ̀ mọ̀ pé bó ṣe wà yẹn wọn ò lè sùn àmọ́ ọlọ́run àtúbọ̀ máa tẹ̀ wọ́n sáfẹ́fẹ́ ẹ wá bá mi sọ fún àwọn gbogbo àwọn olólùfẹ́ mi pátápátá torí tí ò bá sáwọn kò sẹ́mi o tí ò bá dẹ̀ sẹ́mi kò sáwọn àwọn ló ń jẹ́ kó dùn kó máa dán nítorí wọ́n ṣe bẹ́bẹ́ o àmì ilé tán o gbogbo ìgbà tí wọ́n sọ pé àmì ilé ṣiṣẹ́ mọ́ ní hospital yẹn wọ́n dá mi dúró kìkì ti kàn án ṣùgbọ́n àwọn tó nífẹ̀ẹ́ mi dénúdénú dọ́kọ̀dọ́kàn wọ́n pè mí àwọn tó send messages wọ́n send messages wọ́n jẹ́ kó yé mi pé kí n nígbàgbọ́ tí wọ́n pè mí mọ̀ kankan nípa nǹkan tó fi lọ mí yìí àbí ẹ̀sùn tó fi kọ̀ mí yìí pé ọlọ́run máa ṣẹ́gun ẹ jẹ́ kó yé wọn wípé mò ń gbà ládùúrà mò ń rán yín sí wọn wípé gbogbo nǹkan tó mí àti ètò mi nínú kan wọn kò ní di ìbàjẹ́ láéláé mo wá fẹ́ gbà wọn nímọ̀ràn kan o mo nífẹ̀ẹ́ wọn dẹ́kùndọ̀kùn nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ń ṣẹlẹ̀ láyé tàwa ń sìn àwọn míì wà ikú ìtọ́sí wọn carelessness wọ́n fà kó àárín ikú ọmọdé àwọn àgbàlagbà mi tẹ́ pé wọ́n kàn máa lọ́ọ́ dàgbà ni kò tí ì yẹ kọ́ àmọ́ wọn ò rí ìtọ́jú tó péye ẹlòmíì á máa ṣe self medication tí nǹkan kékeré bá ṣe á ní àìsàn ìdílé àwọn ni oògùn kan làwọn lò tó bá ń ṣá wọn àfọwọ́fà ni torí bá fọ́ wọn ẹ jẹ́ lọ hospital ẹ jẹ́ kó lọ rí doctor ẹ jẹ́ kó ṣe test fún wọn tó bá test wọn if they get tested they will confirm and prescribe oògùn tó bá need fún a particular ailment kọ́ wọn máa put laws into their hands kọ́ wọn máa sọ pé ok mo mọ̀ nǹkan tí máa lò fi lè rárá torí pé bá ṣe ń wo àwọn pharmacist mi nígboro tẹ́ ẹ̀ yẹn oríṣiríṣi oògùn fake oògùn wọn kó wọn distribute káàkiri tó bá dẹ̀ lọ tó ṣe self medication tó lọ ra oògùn lọ́wọ́ máa kí wọn kó kú òjijì ẹ jẹ́ kó yọ kó mo nífẹ̀ẹ́ wọn lágbára ọlọ́run mi ní gbọ́lá burú lórí wọn àwọn náà àwọn ní gbọ́lá burú lórí mi ẹ bá mi sọ fún wọn pé mo nífẹ̀ẹ́ wọn dọ́kàndọ́kàn gbogbo ọ̀dẹ̀ ṣe nífẹ̀ẹ́ mi náà ọlọ́run ò ní padà lẹ́yìn àpò ẹ ṣe mi dúpẹ́. gbogbo ẹ ní wọn máa gbọ́ mo dẹ̀ dáhùn dàbí lójú pé wọ́n ti ń gbọ́ báyìí lọ <laughs> ẹ ẹ sọ ìgbéyàwó ní ká máa retí báyìí. Ah, ẹ̀yin náà ẹ ti rí ojúlẹ̀ tí ẹ ti wọ iná kó wà títà sí mi ah, ẹ má wọrí láìpẹ́ láì jìnnà ojú nǹkan yín ni àánú máa invite yín mo mọ̀ pé gbogbo ìwé bẹ́ẹ̀ lẹ́ máa fẹ́ mú pátápátá sí wàhálà. ẹ ti fẹ́ ṣe tàbí fóònù náà. no no no no ẹ lè gbà mí láì di ìyá yín fótó tábà ti ah! ṣe tán ni o. sẹ́rí bọ̀bọ̀ yìí tábà ṣe gbé lọ́wọ́ àti àwọn kẹ̀kọ́ rẹ̀ wọ́n. àrùn àgbẹ̀láyé ọ̀ ṣínà ìràwọ̀ àgbẹ̀láyé. Mm-hmm. abuké rẹ wù. ṣàlè fi wé ẹni tó rẹ wù láyé mi. ẹrù di méjì fàbùké. Ah, ẹni ò bá mọ̀nà ní ọmọ náà ẹni tó mọ̀nà kó má ṣe sọnù láyé yọ kí là ń wáyé fún òwe ẹ̀jẹ̀ mìíràn wá kí là ń wá èèláyẹ ogun mà nílé ayé ìmàjẹ́ kájọ kíyèsí o ọ̀rọ̀ àgbẹ̀ ayé jẹ́. kan olúkálùkù gbìyànjú àti jẹun kan àrùn àgbẹ̀láyé ọ̀.